نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ní òní ohun tí a máa gbé yẹ̀wò yóò dá lórí ọ̀rọ̀ nípa awuyewuye tó ń lọ láwùjọ ẹ̀kọ́ awuyewuye sí ìgbà kan tán awuyewuye àwọn olóṣèlú ó wà láàrin ara wọn àbí àwọn ọlọ́rọ̀ ayé mi náà awuyewuye wà láàrin tiwọn ṣùgbọ́n ètí yóò tóbi jù ètí ó káyàn láyájú ni tó bá ti lọ́pọ̀ mẹ́sìn tó yẹ pé àwọn awuyewuye bá ń ṣẹlẹ̀ tó ní ṣe pẹ̀lẹ́sìn tí ó káyàn láyà ìjọba káyàn láyà tó èyí gbọdọ̀ mọ tara yẹn jí lórí ẹ̀ káyẹkáyẹ mọ òdodo kí àwọn jẹ́ kí ìrújú tí ó ráyè lọ́dọ̀ wọn at the same time ká mọ̀ fàáyàn lọ́kàn balẹ̀ pé téèyàn bá ti wà lójú ọ̀nà ẹ̀sìn irú nǹkan bí ó máa ṣẹlẹ̀ tí a bá wá alukur'an al-karim àárín lọ́pọ̀lọpọ̀ àyè lọ́lọ́run ti mọ sọ fánàbí kí wọ́n fi lọ́kàn balẹ̀ pé ogun tó bá rí àwọn òjíṣẹ́ tó ti wájú náà ti rírú ẹ o bẹ́ẹ̀ lànà mìíràn ti máa sọ fún àsọ̀hábà rẹ̀ torí pé tí awuyewuye bá pọ̀ ẹlòmíì fẹ́ máa sá sẹ́yìn ẹlòmíì afẹ́fẹ́ rẹ̀ ó gbé lọ àbí ká máa fúnra wa ń sòwúrú ọlọ́run sọ fáwọn pé ní máa yò kọ́ lò láka kò sí ní tẹ́lẹ̀ sọ fún eré ànábì ńlá máa kọ́ di kíílà lè rọ́ṣọ́ lé ní nǹkan bẹ̀lẹ̀ tí wọ́n ti sọ fáwọn òjíṣẹ́ tí wọ́n ti síwájú ẹ̀ ìyẹn pé gbọ́dọ̀ sọ fún rẹ̀ Muhammad ní pé wèrè ni ẹ́ sáhírù mọ̀jìnnún sáhírù ẹ̀ onídán ni ẹ́ ẹ̀kọ́ ọlọ́run sọ fún ànùkọ́ àti mọ́ áńtà bìíní mẹ́tì rọ̀bíkà bí màjìnnún ó ṣe wèrè ó dá wọn lóhùn. a pè ní káhínù ẹni babaláwo ọlọ́run àmọ́ wà bí kọ́ lè ṣááín kọ̀lílá máa yù mí nù nígbà tó pa níbi ní akọrin náà kì nítorí kílẹ̀ mọ̀tọ́ fi ń pè láwọn orúkọ yìí láti bọ́ sí kíní láti fi bàjẹ́ láti fi ba òdodo tó gbé dání láti fi bọ̀hún náà jẹ́ bó ti wà tipẹ́ tí ẹ̀ bá ti wà lórí òdodo àwọn ọmọ sọ̀sọ̀ kú sọ sí èyí káàlù bí ìkọ́lọ̀ tó gbé dìde ní àwọn ará mọ́ká mọ́mọ́ ọ̀nà ni pé alámọ̀ náà ni olódodo nìyẹn náà ń pè ní asọ́díkùlẹ̀ àmín nígbà tó sí pé wọ́n síbi tòdodo ó ti pẹ́ chéńjì ọ̀rọ̀ wọ́n pè ní fáhírù onídán wọ́n pè ní ṣáhírù akọrin wọ́n pè ní mọ́jìnún wèrè wọ́n pè ní káhínù babaláwo dínà fẹ́ pa níbi tán ṣùgbọ́n ọlọ́run ká nàbí máa ṣe sùúrù òfin tó pè tí wọ́n ti pa àwọn anábìmí tó ṣíwájú rẹ̀ ọlọ́run sọ pé wá bẹ́ẹ̀ yẹ sùúrù kà máa sọ́bárọ̀ ulul azmi minar rusul báwọn òjíṣẹ́ tí wọ́n ṣíwájú rẹ lọ́yẹ̀ ṣe sùúrù sòrí gbàtà níbi wà bọ́ nbí kan pín pín pín bó lèmi àtẹ̀lé wá fẹ́ bọ́ tààlà wa tí wọ́n náà bá ń gbọ́ lé ní tọ́yẹ̀ bá ń lẹ mọ́ àwọn èèyàn pé sàlàfíà 1990 má jẹ́ kí ó mì ẹ́ àwọn ọgbọ́n káàkiri lọ́dún àtọ́fojújọ irú bó ṣe rí àtàwọn ọ̀tá torípé àwọn ń lò ń sìn kí wọ́n ti fún wọn lórúkọ ẹnìkan ní òye amọ́rí so ẹni tí ó sọ sàlàfíà 1990 ìkan nínú àfáàlẹ̀ yorùbá ni ọ̀rọ̀ yìí àádìí pé ọ̀rọ̀ tí ó lẹ́sẹ̀ lẹ́nu láti fi tánìsí méjì àwọn yẹn torípé tó sọ gan-an wọ́n ní ọgbọ́n agbárí tàwọn yìí o ìròrí àwọn àlè ìkọ́wánù lè mùsùlùmù ló ṣe kíni ló wà ń bẹ ẹ mọ ìkọ́wánù mùsùlùmù tí wọ́n fowó kọ pamọ́ bó ní yorùbá ti máa ń kó wíra abánigbé fowó kọ pamọ́ àbáwò wọ́n fowó kọ pamọ́ nílùú nàìjíríà bí wọ́n jẹ́ ìkọ́wánù lè mùsùlùmù náà wọ́n jáde wọ́n fi pamọ́ wọ́n fi hàn kí ni mo náà ṣe wọ́n forúkọ pamọ́ sábàtà lè kọ́ ànù mùsùlùmí nílùú ta wà yìí ẹ̀ níwọ̀n tó ń jẹ́ bẹ́ẹ̀ kí ló yẹ bẹ́ẹ̀ lè forúkọ yín hàn torí pé nílùú Egypt tó ti ṣẹlẹ̀ ìtàn wọn ò dá níbẹ̀ bí a ń bọ́ òjọba fakàngbẹ̀rún ìfẹ́rú ẹni bẹ́ẹ̀ ìwọ́tọ̀ wá dúró lójú ọ̀nà sálàf kí lọ́mọ tí ó pè é ó kọ tí ò dá níbẹ̀ pè é pé ẹ̀ pé ẹ̀ náà lè máa pàkó mọ́ra pé sàràfíà làwọn náà. ẹni tó kọ́ mórúkọ yìí jáde kó tó di pé ní àwọn èèyàn wá ń gbàmọ̀ lẹ́nu pàápàá jùlọ àfáàtọ́ àlékún bíi táwọn wá ń fọn káńsì ẹni tó kọ́ mórúkọ yìí wá àwọn ọ̀kọ̀ láti wà pẹ̀lú àtẹ̀bílíjì láti ó dìfẹ́ǹdì wọn ègéjì kínní ègéjì súnà àbúrò sọ pé sọ̀làfíà nẹ́tínẹ́tì kan là ń takò irọ́ ni gbogbo ìlànà sálàfù lè ń takò torí pé yìí tí ò náìtì náìtì gan tẹ́lẹ̀ irú lànà tẹ́ ń lò yìí àwọn èèlò kan láwọn tí lànà wọn wọ́ kẹsì máa fọwọ́ ra wọn lórí kẹ máa wẹ́rìí fún wọn kẹ tún máa láàrin wọn kẹ máa bú àwọn tí àwọn ń gbìyànjú láti dúró déédéé so kò sí kíní kẹtí ń jẹ́ sàlàfíà náìtì náìtì ó yẹ kẹ́yìn náà ti mọ̀ wípé ní tá a bá ń sọ pé sálàfù sálàfù là ń rí fáàsì láti bó ló ti bẹ̀rẹ̀ àtàwọn sọ̀hábà ni àtàwọn sọ̀hábà ni ìtàwọn wá fẹ́ ṣe ni pé fẹ́ já yín kò ní ìlànà sọ̀hábà pé ẹ̀ irọ́ ni o ìlànà bọ́n sọ̀hábà ti ṣe kọ́lẹ̀ ń ṣeun ìdọ́fẹ́ mọ̀ sọ fara yé nìyẹn torí pé àwọn ìlànà míì tó kù tó yàtọ̀ sí lànà àwọn sálàf gbogbo ẹ̀ lónígbà tó bẹ̀rẹ̀ tó yẹ pé àwọn èèyàn kan ni wọ́n hun ìlànà tẹ̀bùlíìgì ń sìn muhammadu ilyas kí ni mo pè muhammadu ilyas òun lẹni tó dálẹ̀ nílùú india ń gbà wọn ní nǹkan bí 1920 something tó ń lọ bí 100 years nísìn oníbẹ̀rẹ̀ àti oníbẹ̀rẹ̀ oníbẹ̀rẹ̀ ìlànà àlè ìkọ́nù mùsùlùmí tá ń tarukọ tá a máa pariwo gbogbo ìgbà yìí Afami Banna lórúkọ ẹni tó dálẹ̀ ní ìnáyìntì twenty eight kọ́ nìyẹn nílùú Egypt ẹ̀rìkónẹ níbẹ̀rẹ̀ ẹ máa gbọ́ àwọn fírọ́pù míì tó ti wá látàyè ìjọun náà pé àwọn àṣà ìrọ̀ ẹni tó kọ́ múrú ìlànà yẹn wá òun lẹni báyìí ọdún báyìí náà ló kọ́ gbélẹ̀ alùmọ̀tìrùdíyàwó ẹni tó kọ́ múrú rò rí wá ìgbà báyìí ló sẹ̀mí ìgbà báyìí ló gbélẹ̀ ànìmọ̀ àtẹ́sílà ẹni tó gbé lánàá yí wá tó gbèrò rí yí wá wọn là ń pè ní wá sílùbùnà àtọ̀ ọdún báyìí ló sẹ̀mí tẹ́ pé jìnà sí àtùpà àwọn sàábà níbi ọgọ́rùn-ún kan àbọ̀ níbi ọgọ́rùn-ún méjì ni ṣùgbọ́n lánàá sàlàfíà sábà dé fẹ́yìn kí n lásọ á ní lánàá àwọn sọ̀hábà ìyẹn láti rẹ́rìí fún torí pé ànábì sọ pé ẹ̀tẹ̀lé mi ẹ̀tẹ̀lé lánàá àwọn tí mo fi lẹ̀ ànábì ní sẹ́kì generation tó dáa jù ní generation mi àtàtọ́ bá mi lùgbà fẹ́nàna tó tẹ̀lé wọn so ìyẹn kò sí pínlẹ̀ kankan fún ju pé ọ̀dọ̀ ànábì ló ti wá látàyàn sàábà mi kẹ́nìkan wá délé níjàmọ́ kọ́ni sàlàfíà 1990 nítorí sọ ni pé ìlànà yín o kò ní bá ṣe pọ̀ mọ́ àwọn ẹni tó ti ṣíwájú lọ eléyìí rọ pátápátá gbà ní tòun ẹ má jẹ́ kí púpọ̀ táwọn èèyàn ń sọ lórí social media ní tó ń sọ káàkiri ẹni ẹ má jẹ́ kó tù kankan lára yín irọ́ pátápátá gbà ní kéésì àkọ́kọ́ tí wọ́n kọ bẹnu àtẹ́lù lànà yín rèé ẹ má gbọ́ àlùwà àbí yà àbí ìwà abíyísìm bẹ́sẹ̀ gbẹ̀rẹ̀ ńgbà iná nìyẹn kí ẹ lè lànà ìmọ̀ ẹ lè mọ̀mọ́ mọ́dún náà rọ̀ áàbì kí ẹ lè bá lóun ló dá lẹ̀ gẹ́gẹ́ báwọn tí oníbàjẹ́ iná ẹsẹ̀ lẹ́ni tó dá ti wọ́n lẹ̀ wọ́n fẹ́ bẹnu àbùkù ẹnu àbùkù wọ́n fẹ́ fi kan bàbá yìí. sẹ́yìn náà ń ka tíra rẹ̀ abẹ́ ka ẹ̀ ń ka àlùsúlù sàlásà ìròrí wo bàbá mú wa oníròrí tẹ̀bí lórí ti yín à ń sa báyìí ní ìròyìn tẹ̀bílígì jáde báyìí ìròyìn ìpánu mùsùlùmí gbogbo àwọn mítìmí kótókótó tẹ̀ ń pétékèrò ẹgbẹ́ gbàjọba gbogbo ẹ̀ ló wà núwé wọn o gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀ ṣẹ́gun ibn Abdul Wahab rahimahullah ta'ala ẹni tó gbìyànjú tó pèpè sí lànà àwọn ẹni ìṣíwájú ni èèyàn lè pé tán ṣùgbọ́n ìpínlẹ̀ rẹ̀ o ìpínlẹ̀ tó dúró déédéé ni pàtà ìwọ́n pé wà bí ìsìn wà bí ìsìn àwọn tó lóyìnbó kọ́ níwèé àwọn tẹlifíńdò sọ àwọn èrè lárúbáwá mìíràn ni wà bí yà ní. ṣé ẹnìkọ̀ọ̀kan ṣé Muhammadu Abdulwahabi nẹ́rọ̀ mọ́ àbódodo tó mú wá. ìbílẹ̀ mi ọ̀pẹ́lọ́ ní gbogbo àwọn àròsọ yìí ó ní pé ẹni sàlàfíà 1990 gbogbo tíra tó ti ti kọ síwájú 1990 láti kíni là ń kà. ọ̀rọ̀ ibùdó tẹ́mí àbíṣẹ̀rí ó tún pọ̀ ní ẹbùdó tẹ́mí à ń lọ ọ̀rọ̀ àwọn àìmọ̀ mẹ́rin àbíṣẹ̀rí à ń lọ àdí à ń lọ àgbọ́yàn fàábà wọlé so ti ṣàlàyé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní 1990 tí bí nǹkan 33 years back fáwọn tẹ́ ń sọ̀rọ̀ yìí tó bá ro jinlẹ̀ fáwọn àwọn lórí àwọn olórí orí al-Ikhwanul Muslimun tó fẹ́ dà lúrú àwọn afá gbógun tì ṣùgbọ́n àtọ́ gbérú ròrí ilẹ̀ bára afá ṣe gbógun tàwọn tí wọ́n fẹ́ dà lórí kò táwọn lọ́rùn náà bá kókó ń wó láti fi mọ́ sàwọn afá òun sọ̀rọ̀ báyìí ń gbé sórí social media àfíà nẹ́tínẹ́tì àtàwọn àtìbáwò rẹ̀ àwọn fọ́lọ́wà rẹ̀ wọ́n ń fọn káàkàwọ́ jẹ́ kó kankan lára wa gbogbo àwọn àfáà fẹ́ẹ̀lẹ̀ gbọ́rọ̀ lẹ́nu wọn lẹ́tí lẹ orúkọ yìí mọ́ tọ́bá ti ti lẹ orúkọ máa fa àbí kínẹ́fẹ́kà yẹn jẹ kan túká lẹ́yìn wọn ni ìyẹn ni òfin ní jẹ́ nǹkan kan tí ó ní ẹ̀yìn lára ẹmọ́jọ yà ilẹ̀ lẹ́yìn eléyìí wọ́n tún pè mí wọ́n tún gbé mi wá ìdílé ẹ̀pẹ́ tí ó ti jọ ọdún mélòó lọ́nà gbé lájàmá wa àbí lájàmá ẹ̀dá kùn sáà máa kí jẹ̀mọ́ àmọ́ kírun jẹ̀mọ́ yìí ẹ̀gbọ́n náà ti rí ìtẹ́sọ̀ àbí dáwà wa tá à ń ṣe à ń dáṣẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan ní àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jú ni nìbàdàn ni nílọrin ni ni lẹ́dẹ̀ ni níwò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóṣogbo àtàwọn ìlú mi ilẹ̀ Yorùbá yìí gbogbo iná ní lájínà dáwà kábà pè kán lájínà kí ni wọ́n kéré pé jẹ́mọ̀ náà máa jẹ́ ṣùgbọ́n tó jẹ́mọ̀ tí wọ́n tó dúró lójú ọ̀nà tí ò tọ́ ń tà ń takò tẹ́sí kó wá lẹ́ mẹ́yìn pé ajẹ́ pé ẹ̀gbà jẹ́mọ̀ kankan lájẹ́mọ̀ ní ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ Yorùbá sẹ́ni ká mọ́ ṣe tààrà òkú ni ní òsì sàárà sẹ́ni ká mọ́ ṣàdúrà bídí àtẹ́mọ́ lọ sọ́ta pé àwọn kan ní Ni o sádùá bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn eléyìí àni àwọn lájàmọ́ máa ní o sí jẹmọ́ sáàmọ́ bá jẹmọ́ ṣe ni dáwà wa náà jẹmọ́ làbí ṣe ṣùgbọ́n lánà tẹ́yìn dá lẹ́hun pẹ́pẹ́ mi rú yí gan ipò lórí lẹ́gbẹ́ sí àwọn kan bí tí ó máa ta kẹsẹ̀ ẹ́ sì kóra ń jọlé lórí wọ́n sì máa kọ̀rẹ́ ẹ̀ ní filẹ̀ ìtàn takùn yìí àwọn àlèkọ́nù protest gbogbo ẹ̀ nígbà wọlé ní tàǹtakùn lára yìí nìyẹn ẹ̀jẹ̀ máa tẹ̀lé ṣùgbọ́n tó yára ẹlẹ́nu lẹ́ni ẹ máa ra wọn tán pé àbí anẹ́tínẹ́tì yẹn máa láwọn ò sí nínú wọn ṣùgbọ́n àwọn ẹ̀nà ń promote rotira àwọn àfa àwọn náà yìí tí ò dúró déédéé bíi tíra dùkúrú Yusuf Kordowi yóò ní káyọ̀ máa kà tó yẹ pé ní oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ó bálànà sálàfù ló wà ń bẹ̀. ní ẹ̀lẹ́sẹ̀ susan bobby èyí lè bobìnrin lọ́wọ́ èyí lè protest ní ìtaàrí lánàá àwọn sálábù fún nírú àwọn tí wọ́n ń bú àwọn àpẹ́ sálàfíà mẹ́tìmẹ́tì yìí irú àwọn tó fẹ́ gbé wọlé nìyẹn kásìdá lúrú pọ̀ mọ́ sápà wọ́n wọ̀ yára tó lọ́nà tí ń sànú tó ti ń gbódodo yé pa ìlànà sáláfùrì ìrọ̀rùn wà ń bẹ̀ gbogbo ìlànà tí ò bá mu tó kù díẹ̀ káàtó nẹ́fẹ́ kájọ máa ṣe náà wá kúkú fẹ́ yọ wọn kò rẹ̀ ìlànà wọn àlàáfíà 1990 ní ìmọ́jẹ́ kí ọ̀rọ̀ yìí kó tù kẹ́kẹ́ lára ọ̀rọ̀ tí ò lẹ́tẹ̀lẹ̀ ní àròsọ ní àròsọ lọ́dọ̀ àwọn tí wọ́n ti kí ni tí wọ́n ń sọ ọdọ́wọ́ kálukú wa kájú táwọn àáfàá gidi táwọn owó tí tóbi èèyàn kan dr kínní kan ṣé òkínní kan ló mọ̀ sọ̀rọ̀ yìí táwọn òyìn dúó ti òdodo kanú àwọn ẹni síwájú ni ó ní ẹ̀ẹ́rẹ́ fòlà akọ mọ́ òdodo sáàrífù aláhù tó bá mọ́ òdodo wà mẹ́rin tó gbódodo dání kí ni wá fi mọ́ òdodo ó lẹ̀ rí wàlá yóò rọ fòlà akọ bí rìjáàl àìsèyàn mọ́ òdodo kọ́ máa kọ́kọ́ adúlù ṣéwù lágbájá adúlù sáàtù ẹgbẹ́ tó ṣẹlómi lé nínú yẹn ṣéwù lágbájá yẹn ló fẹ́ fi gbódòdó wọlé kìí ṣe gbẹ́ẹ̀lì ló fẹ́ fi mọ bí ṣéwù lágbájá ṣe rí náà tẹ́ gbọ́rọ̀ yìí lẹ́tọ́ ìsàlàfíà nẹ́tínẹ́tì ẹ̀ onínú ọ̀rọ̀ wọn kan sọ pé àwa àti pé odindi bàbá wọn àwa ni káwa ní oníbídíà káwa ní kíní kan ni wọn. ṣé n tó yẹ ká kọ́ sọ nìyẹn pé àbí káwó lànà tí yẹn gbé dání. so eléyìí ìtafẹ́ pèrè àtàkì ìsìn awuyewuye ń pọ̀ gbogbo anáìsìn là ń gbọ́ alhamdulillah àwọn afá dìde sí sáàfá bá dìde sí nǹkan bá mẹ́jẹ kó máa kẹ́ láyà pé ah, mùsùlùmí ń takora wọn ìfẹ́ takò ń bẹ̀ bìkọ́sí láyẹn bá sọ tí ò dá nínú ẹ̀sìn táyẹn ò bá tètè dìde sí àyẹ̀wò mọ̀ sí kíni wọ́n mọ̀ gbá lọ́wọ́ wọn. kò sí lẹ́ni tí ó dùn kélé ìsọ kélé náà sọ lé lórí inú wọn ní dùn síbẹ̀ ṣùgbọ́n gbà tó ti wá ṣẹlẹ̀ ńkọ́ táyẹn ń ta ìrújú fáwọn èèyàn àbíká sàlàyé tí ń dí òdòdó ìyẹn náà tíramítẹ́ iná ń kà yẹn látàyè ìjọ ń wá gbogbo aláǹkà ayé abúnàbí Dawu bí gbogbo ọ̀rọ̀ tó ń bá tó àkókò gẹ́rù makalúkín kàlámù màlìkìnà bíbá lè kàdá ànàlì àti kìyàhó wà àti jàhó. àwọn kan náà sọ pé kùránì ẹ̀dá ọlọ́run ó tètè fún ní dá wọn lóhùn pé kùránì ẹ̀sẹ̀ ẹ̀dá ọlọ́run o so ìrújú tí wà tipẹ́tipẹ́ àwọn èèyàn àfikàtẹ̀ ìmọ̀ kanta rẹ̀ kó tó jẹ́ pàwọn èèyàn ó gbà á ẹni tó tún tọ́ àwọn tó ń sọ̀rọ̀ ọ̀sọ̀kúsọ̀ngbà yẹn ó ń takò wọn pé àkọ́dé yóò ń kéró ní jáàmì yóò áìdán yẹ̀mí ìnáwó àti ń káyàdé ìní bí ń fàwà bí ìsàndọ̀kù so pé àwọn jàmí àwọn kan náà jẹ́ jàmí gbà yẹn o pé àwọn jàmí àwọn jàmí wọn lọ́lọ́run lọ́wọ́ ó takò wọn pé ọwọ́ ọlọ́run méjèèjì ń tọrẹ gbogbo gbà ni ó wá ń sọ lọ́ọ̀kọ́ ikú wà látàkù mú rí jí yá ńlá ó bá bèjì nìyí alá iná máa mú rí jí yomi dí nìyá musáfù wọ́n jẹ́ mú jí o mú jí tí wọ́n fẹ́sìn fún àwọn mú jí àníyẹn tó ń fẹ́sìn tèrè torí pé àwọn mú jí à ìlànà wọn ó ti bẹ̀rẹ̀ sí máa gbalẹ̀ àwọn fàdèrè tako ṣẹbẹ́ nìyí náà lé ní ó tún nínú àwọn àbí ànẹ́tìnẹ̀tì mú jí à làwọn náà múrídìí àfìríyà bákan náà ní kàlùfù ní ẹni tí ò fẹ́ràn oore sọ̀rọ̀ánàlá ẹ̀kọ́ àròsọ yìí pọ̀ láti pé kí n tán gbé wáyé lè sábà àgbà lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ tòun tí à ń pẹ́ asákèsí ni pé wọ́n pè ní tó jẹ́ wọ́n jẹ́ kí yẹn tó kankan lára dúró sójú ọ̀nà tó tọ́ wọ́n wẹ̀ ní tí ń sọ̀rọ̀ òkí ní ń sọ lẹ́rìí kò wà tó ń gẹ́ kọsí tó gbé dání àwọn tó gbé kíní irú lẹ́kọ̀ọ́ yìí sí gbogbo wọn àkọ́ láti da gbogbo ẹ̀ máa ń papọ̀ mọ́ra wọn àbí tó ń pa ìyẹ̀sí wá àti àti ẹni tó dúró déédéé àti ẹni tó dúró déédéé pàápàá jùlọ kẹ́yẹ tiẹ̀ tí ń tó kó ti gboyè kán ti máa kọ dáàlì ẹ máa kọ dáàlì ẹ máa kọ dáàlì sókò wọn kí ni wọn. dókítọ̀ oníwà pírẹsẹ̀ntì ọ̀rọ̀ ń bẹ àtẹ̀tọ́ ní tìjàníyà alùsùn náà lòun náà ṣé ọ̀rí pé ọ̀gbọ́n tuntun gbogbo ẹ̀ ẹ̀yin tẹ́ wá nígbà fún wọn kẹ́kùn sọ yín lẹ́nu kápẹ́ yín lórúkọ tẹ́ jẹ́ káà lè bá àrọ́ náà lọ. sàáwò sí nígbà yìí lọ́wọ́ yín ẹbẹ́ ni tẹ́ bá ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ mọ́ dànà lòlú fáwọn èèyàn ìlànà sàlàfíà kílẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àtọ́ntẹ̀lẹ́ lánàá yìí látara ìgbìyànjú àwọn àfa àti ìgbìyànjú tí ọlọ́run fi àwọn ẹnìkọ̀ọ̀kan náà ṣe kò ń gẹ̀ níkàlùkù náà ti mọ tí ò tọ́ ìlànà eléyìí ìlànà tí ò bá mu ni ìlànà oníṣẹ́ jáde ní ọmọ ìyá wa ni wọ́n ní islam but à á sọ pé ìlànà wo ṣe kí ni kò tọ́ gbogbo aláti mele yìí gbogbo làwọn kọ́kọ́ ń sìn alẹ́ ìkọ́ àlọ́ ni mùsùlùmí tẹ́ bá ka nínú nǹkan táwọn gan fọ́ ara rẹ̀ wọn kọ́ ẹ̀ẹ́dì dẹ́ndé ọ̀rọ̀ níbẹ̀ ẹ̀ẹ́dì dẹ́ndé ọ̀rọ̀ nínú tí wọ́n kọ́ nínú tí wọ́n ṣe níṣẹ́ náà kí ló fà á ti lu Egypt tó ti wáyé tí táyé ò gbà bẹ́ẹ̀ torí pé wọ́n ń sá káàkiri kí ló fà á nígbà tí ìlànà yìí bẹ̀rẹ̀ àwọn olórí gan rí pé ẹ̀mí àwọn gan òṣèlú fún ọlọ́dà àwọn eléyìí ọgbọ́n ìlànà Said Kutub tó yẹ kó padà lídì sí pé àwọn èèyàn ń bọ́ǹbù àwọn ibìkan lórí pé ó gbà pé gbogbo àwùjọ kèfèrí ni tí wọ́n bá ti tẹ̀lé lánàá bóun ṣe gbọ́yé La ilaha illallah lọ́dọ̀ tí ẹ̀bí wọn ṣe kò nínú pé lámà àbúdábì akí ìlàlá yóò ní láhàkì níyà ní a ẹ̀bá àti náà jù bẹ́ẹ̀ lọ kẹmọ́ tẹ̀bọ̀ tẹ́ ẹ̀bá kì rí ìdájọ́ mú ṣe kọwọ́ yí tẹ̀jọba ẹ̀ tí tẹ́kì ni ẹ̀ tí gbọ́lá ọlá ìlàlá yìí ẹgbẹ́yẹ irú nǹkan báyìí tó yẹ pé ní akọ jẹmọ́ta yẹn bá tẹ̀lé lé kí lèyàn padà dì ẹ́ kí lèyàn padà dì èyí máa fáyà gbogbo aráàlú ni pé kẹfẹ́ rí ni irú ẹni ti tẹ̀ láyà ló káàkiri àwọn àfa asálàfọ̀ wa dákẹ́ lórí ilé wọ́n jẹ́ káyọ̀ mọ̀ pé ìlànà yóò bá mu so àwọn tí wọ́n ń pè sàlàfíà 1990 sí gbogbo yìí lọ́nà fẹ́ dákọ̀ mọ́ra wọn wọ́n jẹ́ máa sọ pé àwọn sàlàfíà 1990 àwọn náà fẹ́ kásọ̀ kan a bèèrè pé irúsọ̀kan wo irúsọ̀kan táwọn fẹ́ aládàlú yẹn làwọn fẹ́ káte bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tó wà lójú ọ̀nà sálàfù gẹ́gẹ́ ló fẹ́ kásọ̀ kan ṣùgbọ́n kí ni àwọn fi yàtọ̀ ni pé ìṣọ̀kan tí wọ́n bèèṣẹ̀ lórí kí lọ́lọ́run wí kíníkíní kí lànà bí sọ tábàjọ́ ṣe káṣe lórí ntọ́lọ̀ ní òǹfin lójíṣẹ́ rẹ̀ gbàtánàbí lákùn yẹlẹyẹlẹ kí ló pè lọ́nà àbáyọ fún wa àléékún bìsùnnẹ́tì oní tún náà ló yẹ kádùkọ ní ẹmọ kó gbogbo kálukú àtẹ́ntó dúró dédé àtẹ́ntó dédé àléékún bìsùnnẹ́tì lànà bìtọ wà súnnẹ́tì lùkùlàfà rọ̀ṣìdín bákan náà súnnà àwọn kùlàfà àwọn tẹ́ jẹ́ sálàpù fún wa àlébì nígbà tá a bá ká ìlànà ohun tó ń fa àwọn ẹni ìṣíwájú wa lé kò sọ pé ẹ mọ pardon kálukú ẹ mọ fọwọ́ rárá yín lórí. so àwọn tó wọ́n ń sọ ọ̀tọ̀ làbí ànẹ́tì náà ìṣẹ́ fi ń bọ̀ àwọn eléyìí òṣèlú wà lójú wọn kí ni wọ́n pé òṣèlú wà lójú wọn ìlànà ẹ̀dì mọ àwọn onílànà ìkọ́nù mùsùlùmí tó wà lẹ́kọ̀ọ́ yìí ẹ̀ pé àwọn lẹ́kọ̀ọ́ lórí òṣèlú wọn ti wá ara àwọn kẹta náà ń pẹ̀lú àmọ́ wá pọ̀lọpọ̀ èèyàn kápọ̀ yẹlẹ́fìrí nínú ìpàdé ìjòkó ọlọ́rọ̀dún wọn tọ́sí láti ẹ̀ nkálukú ló pèpè sí oyè káwọn dẹ́gbẹ́lẹ̀ tẹ́ ẹ̀ bá sì pọ̀nkọ́ ẹ̀ lélẹ́gbẹ́ dálẹ̀ jẹ̀mọ́ tẹ́ bá ń bá àwọn ẹlẹ́gbẹ́ ta kàngbọ̀n káwọn ìjọba bá rí pé ẹ̀ ń bá ta kàngbọ̀n kí náà padà wọn ti fẹ́ yín náà tó bá yá ẹ̀wọ́n bí àtàkì ara wọn sì pé apá nìkan ní campaign lágbẹ́jọ́ ọba ìkànnì mùsùlùmí náà ọ̀nà ìdẹ́gbẹ́ kíníkẹ́lẹ̀ jẹ́jọ́ là ń tó agbógbó bí tá ń lọ yìí ọ̀nà wọn jìn wọn lò pé ẹni tó bá dún lójú ọ̀nà sọ́lá bó ti tó àti bó ti yẹ bí wà pé obstacle ló jẹ́ fáwọn àbí kí wọ́n máa bẹnu àtẹ́lù wọn. sọ ẹni tó ń gbẹ́dọ̀ àbí ànẹ́tínẹ́tì yìí sìn wọ́n bá débi yìí ọ̀sẹ̀ tó bá ara àbí mu àbí kẹlẹ́ bá irú irú súnà wo nu ẹni tó ní èèyàn lè jẹ èèyàn kó tó jẹ èèyàn pàdé irú súnà wo nìyẹn irú tó fẹ́ jẹ náà nìyẹn bọ̀ sàlàfíà fẹ́ jọ àwọn pàǹtí kúrò àkẹ́wò àkẹ́nàmẹ́rò kéde kápọ̀ tiẹ̀tiẹ̀ láì lójútu ló jẹ́ nítorí lẹ́jọ́ sálàfí ló jẹ́ lógún ìyẹn làwọn àfọ àtẹ́dúró lójú ọ̀nà tó tọ́ máa ń sọ nítorí bá ti rí lẹ́rìí ní àyẹ̀wò kébé yáká èèyàn kẹ́kẹ́ lè bá a pọ̀ tọ́ba dọ́dọ̀ àwọn ìfànù tó ń dì mọ́ra yín ẹ̀wọ̀n tẹ̀lé gbogbo ẹ̀nẹ́dà sa condemn personality ìgéyàn wọn ni ànílànà ẹ̀sìn là ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn àánú láti ṣe fúnra tó bá ń pè yàtí ìtójú òdodo gẹ́gẹ́ kébé pé ká fìyàn lẹ̀ lórí ibi tó wọ́ sí ká ní à ìyẹn ò bá mu bẹ́ẹ̀ so ó wà tó ń pè pé kéyìn kan kéyìn kan sàràfí anẹ́tínẹ́tì ilé mi bí ká tó ṣe lúwà lójú wọn káwáyà mọ̀ ń ń ṣe ká dúró déédéé káwọn jẹ́ kí ìtọ́sọ̀ kan kó wá ní wá lára ẹ̀lúmí ti lọ bá ọ̀sáàrùká ọ̀sáàrùkú wà ní báyìí wọ́n ti mọ̀ sọ̀rọ̀ sí báyìí wọ́n ti mọ̀ sọ̀rọ̀ sí wa báyìí yóò dùn yẹn tó tọ́ torí pé allegation tí èsì ti yẹn ni kódà nú àfa àtọ́nsọ́ lé pé gbogbo àwọn àfa àti yìí lẹ́ni yíyàn mọ̀ yàn wọ́n sọ̀rọ̀ wọn láìda ọgbẹ̀lẹ̀ ẹ̀mọ̀ gbọ́ sheikh roslan àbí ẹ̀mọ̀ gbọ́ sheikh uh, suleiman ruhaili sheikh uh, sheikh uh, abdulaziz rayis ọ̀tẹ̀ni wọn gbá tiẹ̀ mọ́ ọ̀yẹ́dá bá mọ́ subhanallah onílànà jàǹdùkú nílànà subhanallah nígbà táwọn àti pé ẹ̀wà mọ́ fún pé ìlànà àbákọ̀rọ̀dọ̀ wíta sọ̀rọ̀ alẹ́ kan tó yẹ pé ẹ bá ká fatuwa àwọn ọ̀rọ̀ tó léwà mẹ́ẹ̀ ọdí òun ẹ̀ máa gbọ́ lọ́pẹ́ ẹ̀yìn ara Libya ẹ lọ bá Gaddafi jà ní tó bá lè yìí ní màkó yìí ẹ̀kọ́ ní Libya padà mọ́rọ̀ yẹn tẹ́ padà sí protest tẹ́lù wọn padà rójú túmọ̀ ń sìn. bẹ́ẹ̀ tó sọ tàn ara Egypt náà tó ní ìdí sí gbogbo alátẹ́ gbogbo nǹkan làwọn àgbà nílò ní láàníkà yẹn máa kà. àwọn yìí ni wọ́n fẹ́ máa yìn wọ́n ti gbogbo àfáà náà abẹnu àtẹ́lù wọn lọ́wọ́ parí láti wọn kẹ́ wọn ní wọn ètè kíní kan wò lẹ́yìn ìgbàdé ní àkàyàkà wọn tán. so ká ká dúró ti ti ń jó dodo wọn ní iṣẹ́ kan tí wọ́n gbajúmọ̀ iṣẹ́ kọ̀rọ̀ bẹ́ẹ̀ àṣìfà ọ̀la àtàrà ńlá náà rẹ̀ ni àwọn yẹn ń tẹ̀lé áá yẹmọ́ gbogbo olùkọ́lá rùtà ló tira nínú mọ́dúrásà yìí ṣé ṣé tí àṣẹ kọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹ̀kẹ́ òtẹ̀ sí mi àyè bẹ́ẹ̀ kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ tíra alẹ́kọ̀ọ́ gan-an ọ̀pọ̀lọpọ̀ àbá àlámọ́ kóòtù àkótó bùnúbáàgì àkótó àlùbáni àkótó fèmín àkótó àmúlù tẹ́níyà àbí bólè bí alẹ́ nìkan là ń tẹ̀lé ah, àbá ìmọ̀ ìbẹ̀rù ọlọ́run ìrọ̀lẹ́ ń pa yìí tọ́wọ́n kan ní mọ̀dìkàlíyà ni wọ́n o ní kálukú náà agbẹ́rẹ́ àwọn mọ̀dìkàlíyà ẹlòmíì gan bèrè pé àwọn oníjẹ́ mọ̀dìkàlíyà ni torí pé bàbá yìí tọ́jú mọ́mọ́ nìkan tó fẹ́ sọ wọn lẹ́nu pé ńgbà táwọn oníròrí àwọn ìfọ́nù mùsùlùmí wọ̀lú Saudi tó fẹ́ mọ́ bàlújẹ́ pẹ̀lú ròrí wọn inú ẹ̀tọ́ ẹ̀kọ́ tíra àtàkùn wọn ni wọ́n jẹ́ nígbà pípé ẹja ẹja sọ lẹ́nu káló nílànà kan tó yàtọ̀ sáà yókù ẹ̀. fáìn tó tọ́ bàbá lé mọ́ wọn fáwọn ọ̀rọ̀ míì tọ́jú sọdán kótópó ọ̀rọ̀ àfàlà náà gbà ṣùgbọ́n kéèyàn bẹnu àtẹ́lù wọn lórí òrò tẹ́gbẹ́dánù ìyẹn ó yẹ kéèyàn dìfẹ́ǹdì wọn lórí ẹ̀ báyìí tí wọ́n ní àlùbáníyà làwọn èèyàn tí wọ́n kọ́ tó bàbá àlùbání ẹ̀sùn kébà sí yà ní àwọn èèyàn fàwùsàníyà ni wọ́n ẹ̀sọ́ yìí nígbà táwọn èèyàn àwọn tìjání àtọ́ pé tìjání tìjání kan náà máa kígbe gbogbo àfáà sáláfù là ń kó tí iná sí mọ̀ ẹni tó ń gbèrú lẹ́kọ̀ọ́ ìdí pé tàbí àná ìtìlẹ̀ tí wọ́n mọ gbogbo nǹkan yìí o bọ̀tí láti fi dé kíni láti fi sọ̀yàn lẹ́nu téèyàn bá ń já àbí téèyàn bá gba téèyàn kéye pé irọ́ nìkan mọ́ ká máa pa mọ́ wọn abẹ́rù ọlọ́run àfẹ́lẹ́ ìtawájí torí pé n ti bá ń lọ láwùjọ yẹ ká máa mọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká máa mọ̀ ká sì bẹ̀ lọ́wọ́ ó máa dúró lórí òdodo torí pẹ́ lómi ìsìn tó bá rí pé ilé ìsọ ilé ìsọ yóò lò tẹ̀ dídà rúmọ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ yóò kẹ̀ jìnà sí méjèèjì ní kòkòtì ẹ̀ ní tí wọ́n tẹ̀lé kankan mọ́ni ní kó sáwọn ṣe ordinary Islam ẹni kó sáà ti ń kírun ọ̀dọ̀ agbẹ́tẹ́ yẹn bá ń kírun yóò mọ̀ tó rọ̀ mẹ́sìn irun nǹkan tó bá gbọ́yé bó ti ẹ̀kọ́ gbọ́yé ọlẹ́mọ̀ ti bá mi nítorí mọ̀ bí iná ní fífi tí ìrújú bá ti wà sẹ́mi wà lè wì sáǹdì ẹ̀ ìrújú yẹn máa ń gbé wọn lọ ṣùkọ́lọ́wọ́ bá kó ṣàánú wa ní ṣókí ni pé sàlàfíà 1990 kí ni àròsọ ni kí ni mo pé àròsọ ni ìbanilórúkọ jẹ́ nìyẹn gbé wá bíbáyé lẹ́yìn ọ̀tọ́ ń gba fọ́n bí i kò sí ẹnìkan tẹ́ lọ bá lókè ta náà lẹ́ lárúbá nǹkan pé ẹgbẹ́ sàlàfíà olóṣèlè nẹ́tìnẹ̀tì náà mọ̀ wulẹ̀ ni pé níbi ta ló tún wù yẹn <laughs> ta ló tún wù yẹn ìbánilókọjá alẹ́ tó kọ́ òun jẹ́ oníròrí ìwádùn ló kún gbogbo rí o tó kílẹ̀ bẹ́ẹ̀ kó sọ ń pa tó wà ní àlẹ́ sàlàfíà tẹ́lẹ̀ pé ẹni tí ò gba tèèyàn náà nìyẹn kílẹ̀ bẹ́ẹ̀ tí ò gba tí náà nìyẹn kó sàlékún àgbọ́yé ẹ̀sìn fún ẹnì kọ̀ọ̀kan wa kó sì mú adó gbogbo àwọn fìpínlẹ̀ tó ń ṣẹlẹ̀ kọ́lọ́mọ jẹ́ kí ó gbé wa lọ. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين